ونبنى بابا عليك ولا تكون تكون في آخر الأمر وإنك لا العافية وقلت شام وأنا أكتب صلاة الخليفة للجماعة أنا بلاش معاون عندي قسم قالوا لي لا لا تطيع أستقم الأكشاف أرضى على على الأولاد لا تفعل على على تطيع أحذي أتطيع كاكا أرتفاع النقص الصلاة على الأكشاف وأخرج له وبارك بأمرهم ما لهم أنا في التشكك لكن دور قلت كان رأي أكبر بين وجه بين وجه بين وجه جالس لا تأتي أنا وتعاطى فزرت إنه على الجنة الجنة فزرت أعلى ما مشيت الهواية عندي رأيه قال والله حتى نعم فما يبقى سلام سلام سلام منهم حديث النبي صلى الله عليه وسلم ما وما من حديث إيه؟ صحابي حديث ده حديث ده عبد الله بن جابر رضي الله عنه وعن كم صحابي <clears throat> صحيحين عن جند بن عبد الله رضي الله عنه وعن كم صحابي رضي الله اجمعين قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع

ọlọ́run ọbọ̀ sàn ẹ̀sán pé ẹ̀sán ẹ̀sán fẹ́ gbaná ní lọ́jà lọ́kùnrin náà àwọn táwọn náà sọ ní wọn ti tú ọ̀rọ̀ yẹn pọ̀ wọn ni ẹ̀sán fẹ́ gbaná lọ́jà lọ́kùnrin náà ẹ̀sán pé ó ṣe ká ìwọ̀n gbọ́ ẹ̀yìn ti gbọ́ wọ́n ti dọ́pọ̀ ṣe nǹkan báyìí ẹ̀sẹ̀ rẹ̀ náà nù. àwọn kan ní ẹni tí wọ́n ẹni tí wọ́n ní pé ẹni tí ń ṣe nǹkan pé kí wọ́n fi lè dọ́kọ̀ fi lè níyì lójú àwọn èèyàn kó fi lè ní ipò kan ẹ́ ọkọ lọ́dáná kéwú ọkọ làgbàsẹ̀sẹ̀ kéwú ọṣẹ báyìí ọṣẹ báyìí ọmọ ọṣẹ báyìí àwọn ọlọ́ni kíní báyìí ọlọ́sẹ̀ kíní báyìí lára àwọn èèyàn òun lọ́ba ní báyìí wá kó òun lọ́ba ní lọ́ba ní báyìí wá ṣẹ́ òun lọ́ba ní wá kó ọlọ́sẹ̀ lọ́bẹ̀. so ló fi wọn wá iyì àbọ̀ fẹ́ pé òun fẹ́ lọ pé òun lọ fẹ́ contest lọ́jọ́ iwájú fún pò kan fún chairmanship ni o fún ọ̀gá kan ni o fún oríṣiríṣi ni o fún lọ́rí wọ́n ní ọlọ́run ẹ̀sán tí wọ́n gbà lọ́dọ̀ pé ẹ̀sán pé àwọn èèyàn mọ̀ pé ah, ọlọ́run àti àmì àpé eléyìí ní tí ń ṣe nù kọ̀ náwó tọ́lọ́run kọ̀ báyìí wọ́n wà nǹkan tó tọ́lọ́run kò ṣe kọ̀kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ tó tọ́lọ́run torí tí wọ́n wà nù yóò fi fẹ́ràn èèyàn bẹ́ẹ̀. lóbi jẹ́ pé àwọn ẹlòmíì tí bá ti ń náwó tí wọ́n fi gbẹ̀sẹ̀ káyọ̀ lónìí ọ̀sẹ̀ pé ah, owó òṣèlú ní náà nígbà tí wọ́n ti mọ̀ pé tọ́ pé tí wọ́n ti ń ṣe ṣe káwọn ẹ̀fọ́ àwọn kan sọ wípé ètò màmá ń sàmà sàmà aláhùrè òun ní sẹ́yìn tí bá ń mú àlékò àwọn èèyàn lòun ń sọ káàkiri àlékò nǹkan bá rí àwọn èèyàn ń sọ lára káàkiri kéńtì ọlọ́run náà fi àlékò jẹ ọlọ́run náà fi àlékò jẹ hàn sáyẹn àti àwọn àmọ́ sọ ọ̀tọ̀ ní kí wọ́n ṣe ń sẹ́kẹ́ àtúnyàn ṣe. ó sì mọ̀nà ìsọ àti tó bá pariwo káàkiri lóko tó lẹ́nu ọ̀nà tí yóò ṣàbúrú òun yóò tàn pariwo káàkiri. gẹ́gẹ́ àwọn sọ níbi wọn pé rọmọtìmí bìdá ìhà wà sálùdà. àrùn tí ń ṣe ó sì ti mọ̀rùn ó sì bọ́ra ó sì bọ́ ó ṣe ó sì ṣe ó sì sọ pé àrùn ó sì bọ́ àrùn ìyẹn yóò sì máa ti mẹ́lò ní. ẹlòmíì náà bẹ́ẹ̀ lómi ẹlòmíì náà bẹ́ẹ̀ lómi létí olóòtú máa lè sọ fún ee lágbájá bá wọn létí. Subhanallah so irú àwọn eléyìí ọ̀tọ̀ lè yùn ǹjẹ́ àlébù àwọn ẹ̀mí wá kàkiri ẹlòmíì ò ní rí kékeré tó kéré náà àlébù àwọn ẹ̀mí kò sọ àlébù tó bí wà tó ń bí wà fẹ́

àwọn sì àwọn nǹkan sì bẹ táwọn àtọlẹ gbọmọ ẹgbẹ àtọlẹ pé wọn ò ní kí wọn má sọ wọn ò ní lálẹ́ báyìí àbí kí wọn sọ newton ìsọdẹgbẹdẹ ẹnìkan dé ọlẹlẹdẹ báyìí báyìí ló hmm, ọ náà wọn tó dùn rẹ wò bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ti da àlòmínà sí wọn àlébù wọn sì lè kiri àlébù àlébù wọn àwọn àlòmínà wọn sì sọ káàkiri kọ́dà àlòmínà tí wọ́n pẹ̀lú àwọn padà tó àṣírí ẹni tí wọ́n padà ṣe tí wọ́n padà àti ọ̀dà náà kọ́ ṣọ́ra ńbẹ̀. ẹlòmíì síkìtì wọn síkìtì táwọn rọ pé gidi ni wọ́n jọ síkìtì lé lọ́wọ́ yóò tún síkìtì lé ẹlòmíì ọlọ́run padà wá sí ń pẹ́ pé àyè tó gbókè ọlọ́wà ń tara yìí yóò wá jẹ ẹ̀yẹ lára yìí tó kò bá mu rárá gbogbo eléyìí nàṣíhà máa wà kò ní kí a má ṣe nàṣíhà kan rẹ̀ kí a bá rẹ̀ sọ̀rọ̀ lọ́rùn ẹni tó bá kó síbi kan níbi ẹ̀sìn níbi ìwà níbi ìsìn ìyẹn ọ̀pá sọ̀rọ̀ náà sọ̀rọ̀ bẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀rẹ̀ ni ìyẹn lè sọ̀rọ̀ jẹ́rẹ́ àti ọ̀ní dákọ́ tí wọ́n kálukọ́ mọ̀ pé á pé ọ̀ṣọ́ wọn mọ̀ pé á ibi ni mo kù sí nǹkan náà ǹjẹ́ kọ́ máa sọ alẹ́ bí káàkiri kan máa ṣe wí kíní káàkiri máa burú sọ̀tánù nàdà ni tí ẹ bá jẹ pé ẹni tó bá wà tó jẹ pé ọ̀dùn náà ti polongo ara ẹ̀ fáráyé ẹnu ní ẹlòmíràn ní àwọn ìgbésẹ̀ àwọn ìyàwó lẹ́lọ́wọ́n bá ìgbésẹ̀ àwọn adébẹ́tọ̀ àwọn amákèké tí wọ́n lọ́wọ́ àdá ń bẹ̀ ẹlòmíràn ní gbàgbẹ́sẹ̀ ẹlòmíràn ní ọ̀rọ̀ máa fọ́n gbèsè náà kọ́dà òun lo tàwọn èèyàn ọ̀nà máa káwọn èèyàn lo tòun náà tẹ̀bá àwọn èèyàn ní gẹ́gẹ́ òkú tẹ̀bá ẹ̀dá fún ìwọ lọ́wọ́ àdá àwọn ọ̀rẹ́ àwọn èèyàn àwọn ẹlẹ́yìn àwọn gan ti wọ́n ti yẹ̀yẹ́ ara wọn ìyẹn kọ́ kọ́nà kọ́sà àná kọ́sà wọn náà so so that àwọn akẹ́kọ̀ọ́ pé ẹnitọ́mọ ẹgbẹ́ tó bá ṣe nǹkan tí táyà fi lè gbọ́ pé káfíńtà tóun náà ṣe nǹkan so that ọlọ́run wa ayé ẹ̀yẹ rẹ̀ lọ́jọ́ lọ́kì yàrá pé iṣẹ́ tó ṣe iṣẹ́ tó ṣe nǹkan tó ṣe báyìí báyìí báyìí báyìí báyìí wọn yẹn fi báyìí ọya ẹni yẹ̀yẹ́ lọ́jọ́ lọ́kì yàrá kò ní lè so ọlọ́run ọ̀tẹ̀ ọ̀fàbùkà ní ọkọ̀ ṣù wá ń bẹ̀ kò sí ìfẹ́ lọ́nà ìjọba ní ẹgbẹ́ tó kìíní ọlọ́run ọ̀tọ̀ àti lọ́jọ́ so ọmọ ìrọ̀ ìlà àdùbí ẹni tó bá ṣèkà tó di kárí ni kí àti lè rí i pé òun náà ṣe nǹkan ètò ajé òun náà wà ní dáàsì kan báyìí ó yẹ kẹ́mi máa kó náà dáàsì kan báyìí bọ́n ṣe lówó tó ṣe pé kìí ṣe tọ́jú ọlọ́run ẹ̀yin ti wá lórí kí ọ̀tọ̀ ní kí wọ́n blame ara rẹ̀ lẹ́mìí ara rẹ̀ pé ah, bọ́n ṣe lówó tó ó yẹ kó lè dáàsì kan báyìí lẹ́mìí ara rẹ̀ kó wọn ṣe báyìí kó wọn ṣe kan báyìí kó wá ṣe nǹkan tó tọ́lọ́run òun parí nǹkan báyìí àbọ̀ òun gbẹ́dúró nǹkan báyìí kalẹ̀ ẹ̀ ọ̀dọ́ àti wá jẹ́ àwọn èèyàn máa sọ̀rọ̀ àwọn máa sọ pé kíni wọ́n wá rí pé wọ́n ní kíni náà ẹ̀kọ́ ló fáwọn sí kíni ẹ̀yà àwọn náà lórí kíni báyìí so kí àwọn máa tẹ̀pẹ̀ pẹ̀lú kárí ni kárí ni kárí ni ẹ̀yà máa gbéṣẹ́ wọn sá àwọn ènìyàn ọlọ́run máa gbéṣẹ́ wọn sá ẹ̀rẹ́ káyọ̀ rẹ̀ nítorí àbá ni wọ́n wò lù náà ni wọ́n kà kọ́lá ń bẹ náà sọ́nà pé kíni bá yẹn nẹ́fìlà lówù yàtọ̀ sí pé tí wọ́n bá ṣẹ́ ẹ̀rọ ọba díyàwó rẹ̀ fún ọ̀nà yẹn nẹ́fìlà bí ó ṣe fi kíni báyìí wọ́n tún ta wọ́n tún rẹ kọ́tìnì wálẹ̀ so kí sáré ọmọ fi lè pẹ́ ń ṣe náfìlà ń bẹ́ẹ̀ náà yàtọ̀ àyàn ti ń ṣe é dìtì tó ẹ pé sábà bẹ́ẹ̀ ṣe náfìlà máa ṣe jẹ wọ́n ti rí pé fámìlì wọn ti kú ní ẹgbẹ́ tí wọ́n wá fámìlì náà ṣe tiẹ̀ yóò ṣe pé kí ni wọ́n ti náà wọ́n ti rí pé ìtàwọn tó ń mọ̀ pé báyìí báyìí báyìí òun náà ni àwọn tó bá bẹ̀rẹ̀ ọlọ́run ọba tí wọ́n sì mọ̀ dáadáa dáadáa tọ́lọ́ ntọ́lọ́wọ́ náà tó bá fojú wọn tó bẹ́ẹ̀ wọ́n tún fi ròyìn wọn bó ti jẹ́ pé ròyìn wọn èrò tí wọ́n ti ròyìn wọn kìí dùn mọ́ wọn ṣùgbọ́n ànábi ti kánà pé sọlọ́ lọ́sàn bó ti wọ́n ní yóò rí mu ẹni tí ń ṣe kọ́tọ́ sọlọ́n ń ṣe kọ́tọ́ ní gbogbo ọdún ṣe ń ṣe kọ́tọ́ sọlọ́n sọlọ́n kò ṣe wá bẹ́ẹ̀. àwọn tó bá tún wọn mọ̀ díẹ̀ díẹ̀ tó bá ti gbé kí n ṣe àwọn afọdà tí yóò sì dùn máa jẹ́ kí wọ́n fún yìn àná di kankan pé inú ròdù nù ayé inú ròdù nù ayé ni kótó kà ròdù nù ara ọjọ́ àpèyàmọ́ táwọn mọ̀lẹ́kà mọ̀ sọ fún wọn pé alàdínà kọ́ alàdínà إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياءكم في الحياة الدنيا وفي الآخرة ولكم ما تشتهي أنفسكم ولكم ما تدعون نزلا من رسول الرحيم náà àpò irú ọdún ló ń tán àwọn àwọn tó bá jẹni ọlọ́run kọ́ lọ́kọ́ ṣe wá bẹ́ẹ̀ wọn láti wọn fọ́n dùnú pé ẹ máa dùnú ẹ máa yọrọ sùhálàlà ọmọ kò ṣe wá bẹ́ẹ̀ sọ́run ọmọdé kan fún yóò dùnú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí payà fún yín nípa tí ẹ̀ ń lọ lè bá kò sí ẹ má bàa níjẹ́ gbàtẹ́ sílẹ̀ ìyàwó ọmọ tẹ́ sílẹ̀ ọlọ́run mójútó ìfẹ́kàn mi ṣe wọn láburú wọn jò mo tẹ́ fílọ̀ mi bàjẹ́ àwọn làwọn mọ̀lẹ́kọ̀ọ́ sọ pé àwọn làyò rẹ àwọn ẹ̀yin tẹ́ rírà àwọn làyò yín lọ́jà lọ́kẹ̀yà nílẹ̀ ayé àti lọ́jà lọ́kẹ̀yà mà ẹni tí mọ̀lẹ́kà bá jẹ́ ayò rẹ̀ eré rẹ̀ ní fún wọn mọ̀ tọrọ àdúrà fún ọtọmátìkì ní gbígbà àdúrà àwọn mọ̀lẹ́kà kọ́nà kó ṣe wá bẹ̀ so bẹ́ẹ̀ ni lọ́jà lọ́kẹ̀yà mà ọmọ tẹ́ bá ń fẹ́ tẹ́ bá ti wà lẹ́nà ẹ ti lérò pẹ̀lẹ́ jẹun báyìí ẹ sì bọ̀ jẹun lọ́jọ́ pẹ̀lẹ́ jẹun ẹ sì bá. ẹ̀sán àwọn èèyàn máa sọ pé lọ́dọ̀ wá di ń lọ ni pé àwọn kan máa sọ wọn sọ wọn pé lóru ọ̀dà àlìjánà àlìjánà pàrọ̀ ọ̀dà ẹ̀bẹ̀ lórí tọ́ bẹ́ẹ̀ jẹ lóru ọba wájú rẹ̀ mo bá fẹ́ jẹ jẹ jẹ jẹ ọba wájú rẹ̀ wọ́n bá fẹ́ jẹ lásán táwọn bàdá ń jẹ àti ilẹ̀ west kan jẹ pékinní láfún lọ́dọ̀ tiwọn kì í ṣe pé àìrò jẹjẹ nínú oúnjẹ tó da lọ́dọ̀ tiwọn ni àwa làwọn máa ń ní oúnjẹ nílọrin ọfẹ jẹ láfúnmáì ọba láfúntọ dáa ọfẹ jẹ àmàlà tó dáa àmàlà dúdú àmàlà pupa ọjọgbọjọ tọfẹ jẹ bí green bá ń bẹ tọfẹ jẹ ọba ọdún àkànfẹ ọmọ tẹbẹ ọgbọgbọ tọfẹ bẹ so pẹ̀lú àwọn obìnrin lójú gẹ́gẹ́ kí làwọn ẹni ti náà sí àwọn obìnrin lójú gẹ́gẹ́ sí aláhàpà aláhàpà ọlọ́nkọ́ta náà máa dẹ́nu kọ́ máa jẹ àwọn ọ̀nà kátó àdìdá náà so kí lóun ní náà ti náà sí tó ń kálukọ́ máa gbádùn ara wọn lọ́nà tó tí ò ní sí pé bóyá ọ̀rẹ́ lágbájá rẹ̀ làkàṣẹ̀jẹ̀ lọ́dọ̀ tí wọ́n rí ní nǹkan gbádùn ayé ó kọ́ lọ́ọ́ ti papọ̀ pẹ̀lú gbádùn àdìjẹ́ náà ó yàtọ̀ síra wọn gédégédé kò tó ti rọra wọn kò tó ti rọra wọn ọmọ mọ̀lẹ́kà máa ọmọ kan rò lóun rẹ̀ lóun tó wà ti fẹ́ kọ́dà àdéhùn ni wọ́n á pé àtẹ́ńsáàrin yóò bímọ àwọn ẹlòmíràn the question bíi sọ àwọn ọmọ àdìgánà obìnrin àti wọn níbi náà ìgbádùn àdìgánà ń jẹ́ kí wọn rẹ̀ ti pé <laughs> so that ọ̀n kálukọ́ sí àdìgánà pẹ̀lú ọjọ́ ọjọ́ pẹ̀lú èjì ọjọ́ pẹ̀lú èjì ọjọ́ so bọ̀tà nǹkan sọ pé ẹni tó bá fẹ́ bímọ ọ wá ní hadith ní àti sunday mo ti ṣe wá sí náà bí ọ̀bí question mo dá nọ́mbà kan náà mọ̀ràn bí ẹni tó bá fẹ́ bímọ pé tó bá ti jọ̀rọ̀ pọ̀ fẹ́ẹ́ tó ń báyìí yóò sì bá ọmọ wájú ẹ̀ bó bá ti fẹ́ ọmọ yóò sì bá wájú ẹ̀ tí ò ti ṣe pé ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó o dùn kọ́ báwọn ẹ̀ wò tọ́lọ́mọ sáwọn mi rẹ̀ dòdò tọ́ ẹni tó bá ṣe kárí mi yóò rẹ̀ sọ kárí mi kárí mi ọlọ́dà ọ̀rọ̀ tí wọ́n ṣe kárí mi ó ní ẹgbẹ́ kékeré iṣẹ́ tó bá ti wọ̀ yóò bá sẹ́yìn jẹ yìí iṣẹ́ tí ọba wọ̀ kò ló bàjẹ́ ní kọ́nà pàṣẹ wọn bẹ́ẹ̀ kí wọ́n lè ṣe wàhálà kí wọ́n ṣe wàhálà ní ilé ayé ìyàpẹ́ lè ṣe láwà yìí kí wọ́n á jẹ́ pé gbogbo tó dààmú ó kì mọ́ ọjà rẹ̀ ṣe ọjà ọlọ hajj ó ṣe kìnnìún ẹlẹ́mìíràn ni wọ́n ti ń lọ hajj adùn ọdún tí ọ̀já wọ́n ti lọ sáná fẹ́ kọ́ ọmọ kéde lọ sí òsì tọ́fà kò sí kíní kò sí múná sábà kò sí kíní kankan kò sí sàánàlà ṣẹ́gbẹ́ngbà náà àwọn onímọ̀ àtẹ́jẹ́ ìṣẹ́ onímọ̀ náà wọ́n pa pé nígbà tó ti kọ́dà bá ti fẹ́ tó bá ti dá tó bá ti dé alimọ́ṣẹ́ karam yóò tọrọ kó tọrọ kó kó tún kó tún kó tún kọ tẹ̀mí kó tún ṣe tẹ̀mí lára nǹkan òun ọlọ́sìn tó fi tó fi kú bẹ́ẹ̀ èyí tọ́lọ́ òní ní kó wá tó fi kú kọ́ láti tọrọ rẹ̀. ṣùgbọ́n tó ń tẹ́lẹ̀ ń ṣe fọlọ́run náà ṣùgbọ́n tó ń tẹ́lẹ̀ bá gẹ́gà rẹ̀ tó ṣe síwájú ọlọ́run ó fi ṣe àwọn àwọn kan fẹ́ pé wọ́n lè bẹ̀rẹ̀ kọ́ṣẹ̀ wọn lórí ẹ̀ wọ́n sì máa fi ń yìn wọn. so mọ́kà máa ẹ̀rọ náà ọdún náà ló ṣe kí nínú kọ́dà tí wọ́n máa tán wọn sí hajj tí ọ̀tún bá mu tó tún tó tún rán lọ́nà tó tún rán ní wọ́n sọ fẹ́mi à wọ́n ti sáàlì ti pẹ́ kò dín ọdún ọdún nì ṣé bọ́sẹ̀ ń ṣe lágbàdo ọdún náà àti tọ̀rọ̀ yìí àti tọ́sẹ̀ náà fílà láti tó ṣe ẹ̀rù wa kọ́dà kọ́ ṣe àmì wa so ẹni tó bá ń ṣe kárí mi ẹ̀sán kárí mi náà lọ́dọ̀ tó bá kárí mi láti wọ àwọn sáwọn sàhábà wọn dára sọlọ lọ sọlọ torí pé ó léwu ju ẹbọ kékeré ẹbọ ńlá ẹbọ ńlá kí wọn forí balẹ̀ fún yẹn tó fẹẹ balẹ̀ fẹẹ dàlọ ọ̀nà kọsìn kankan tí nǹkan máa ti kankan lé ọ̀nà kọsìn àmì àti ó dán ọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ tí ọjà àmì tí ọjà lùkùrá àmì tí ó di ọ̀nà kọsìn àmì tó dán ọkàn yẹn hàn ẹbọ ńlá ni yíyan kúnnù sàn wọn nà kankan àwúrẹ̀bẹ ju ẹsẹ̀ ìgbésẹ̀ àwúrẹ̀bẹ àwúrẹ̀bẹ tí bá ń rìn tí ẹ bá lè tọ́lọ́ bá ní kí n rí tí a lè fi ṣe kátólẹ́ máa tí a lè gbọ́ ohun ẹsẹ̀ rẹ̀ ànábì tó ń sọ pé ó tún wá wà nínú òkùnkùn ní nínú òru dúdú tó tó kùkùn lórí àpáta dúdú tí a lè fura pé àwúrẹ̀bẹ kan rìn ẹbọ kékeré tí ń jẹ́ kárí nìyẹn ọ̀pọ̀ amọ́jú bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ wọn ó wá lágbára àti káwọn bẹ rí àwọn káwọn àti káwọn bẹ lọ́wọ́ rẹ ní o ó kọ̀ wí sí wọn bẹ tí wọn sọ̀kan tó ń kán lè gbọ́yàn tí wọn sọ̀kan tó lè rí yàn àti káwọn bẹ lowo rẹ̀ ni o ó kọ̀ wíìzì o ko wi si máa tíráì ká máa tíráì bẹ́ẹ̀ pẹ̀lú soro leyin lọ́run ká máa sá fún ẹni tí wọn kó wa si bee so ànábì wọn sọ sọ nítorí àdéhùn ó tún wá pẹ̀lú gbólóhùn mi ọ̀dà náà afáàdà wọ́n tún ní dọ́lọ́ mi tuntun wá tí wọ́n fi fi wá wọ́n dà máa ń pàpàrọ̀ ní afáàdà látọ̀dọ̀ afáàdà abdullahi bin abdullahi ọjọ́ ọ̀la àná sàhádà náà ọjọ́ ọ̀la àná máa ń fẹ́ sàhádà wọ́n ní ànábì sọ pé man sàmà àfàmà aláwọ̀ bìbì ọmọ rọ aláwọ̀ bìbì ọmọ ń tà á lọ́nà ọmọ ń tàtọ́ wọ́n tà á lọ́nà àfàdọ̀hùn lọ́ọ̀. ومن تواضع رفعه الله ومن تواضع ومن تواضع تخشع رفعه الله ايه هو قد قال لهم يوتوان لكم ايه طبعا صحيحي إيه، انا انت بس كان كان دونا انا نودي لقى ساعه تسلاك لا كويس انت بس كان كان دونا كان ريم كان خارج من نودي إيه، سلسله باجي كان خارج من واو إيه، في باجي wọn náà tún wá ń bẹ̀. so bẹ́ẹ̀ náà sì ni ẹni tí ọba tó ń wá ń ṣe fáàrí tí ń wú tí ń bẹ̀rẹ̀ tóbi tí ń ṣe báyìí tí ń ṣe báyìí láàrin ẹ̀sọ́ níbi rírìn ni o níbi ìṣèkọ́dà kí àwọn ọmọ tó yá ìtọ́já ni o kó o ṣe pé nǹkan máa wá ṣe fáàrí kí wọ́n ṣe ọjọ́ ẹ̀ àbí kọ́ máa ṣe fáàrí fáàrí àbí kọ́ máa ṣe fáàrí pẹ̀lú ọ̀rọ̀ ògbìn nǹkan tí ò ṣe tó oríṣiríṣi ọjọ́ ọba mu tí wọ́n pé àsọjà ìlàsọ tí àìmọ̀kan ló ti tẹ̀ látọ̀dọ̀ àwọn lágbára bẹ́ẹ̀ pé táwọn bàkà bá ti sẹ̀kù lára ẹ̀ àti ọjọ́ bẹ́ẹ̀ ti lágbára ọlọ́kọ̀ṣọ́ àlọ́kọ̀ṣọ́ ńlẹ̀ tí wọ́n ti bá ń ṣe bẹ́ẹ̀ tí ń tí ń jẹ́ra ẹ̀ tóbi lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ tí ń wúsà àwọn èèyàn tí ọ̀rọ̀ àwọn èèyàn sí kankan tó mọ bí ń sí. kàfàtà ọlọ ànábì sẹpẹ sọtún ọlọ gbàmọlẹ lọ́jọ́ kìlámẹ yóò ṣẹlẹ̀ nílẹ̀ ẹ Ọlọ́run sọ wọn bẹ Ọlọ́run ṣe ní ẹ nílẹ̀ wọn lọ́wọ́ ṣe ní ẹni rẹ̀ wọn lọ́kọ́ sọ̀rọ̀ mẹ́. àwọn tó máa ṣe ẹ̀kọ́ fún tẹ́mábẹ́rù lọ́wọ́ bá bí ẹ̀rẹ́ kọ́ wọn bá ní fi wọn mọ̀ wọn ẹ̀ ní dá wọn mọ̀ ẹ̀ tí wọ́n bá ti dá wọn mọ̀ wọn ò ní ṣèṣe kìíní lọ́dọ̀ rẹ̀. àwọn ìdánwò máa ní ẹ̀yìn wọn ò ní fún yín lọ́wọ́ yín wọn ò ní ṣe kìíní wọn ò ní ṣe kan wọn ní ṣe kan ní máa yí báyìí pẹ́tẹ́ lérò Nàìjíríà yìí ẹni tó bá dọ̀tí tí wàá rẹ̀ wá dọ̀tí tó ṣe tó òun là ń máa sọpá àwọn fúnláwọ rẹ wọn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó bá rẹ lẹ wọn sọ síbi ọyọ kí wọn ò bẹ̀rẹ̀ òwe bá wọn ṣe tó tọlọ ọba ni. bí ẹni tí ó tí ó rí ọtọ rí ọtọ bí ẹni tí ó tí ó rí ọlẹ rí ọlẹ yóò sọ bẹ́ẹ̀ sódà òun ṣe tẹ́lẹ̀ wọn bá ti jẹ ọ̀gá adékata yé ó tẹ̀ fún akérésà kìámà wọn bá wọn sàgbà fún ọláyé kó tó pàtàkì kìámà. tòtì kí làwọn tí wọn ń ṣe ọgbọ́n tí wọn fẹ́ẹ́ ṣe gẹ́gẹ́ bá ti ráfà níwọ̀n tán dára nìkan ọ̀sán náà ma'arabun la hafawa ma'a la ba su masu nuna ma'arabun la hafawa akwai yin na tsarin hadith an annabi sallallahu alaihi wasallam wa man tawada takhashwa wa man tawada takhashwa rafa Allah an ta ba kariba tó fi tiri fọlọ́n kéde pé torí pé kéde pé káyọ̀ lè máa fi ń yí lóun náà wọ́n máa nì kán máa nílà kí wọ́n máa ṣe kíní kan ó ń ṣe tẹ́ríba ó tẹ́ríba fọlọ́wọ́n ọba ni làkàṣọ àn ẹ̀ tí ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba tó fi ń wáyé ìdí fọlọ́wọ́n rọ̀fà àhùlọ̀ ànábì sẹ́kẹ́ sọ́lọ́ sọ́lọ́ ọlọ́wọ́ bẹ̀gà ọlọ́wọ́ tàgẹ́gà fún ọlọ́wọ́ ṣe tàgẹ́gà fún ọlọ́wọ́ àpapọ̀ so ó ṣe rí mi àjẹgà látọ̀dọ̀ àwọn ọ̀dọ́ jẹ́ tiẹ̀ láyé àtàlùkè yàrá bẹ́ẹ̀ ni ẹni wọ́n tó wà ní mọ́sílì àwọn ìdílé kó sọ sọ máa ń tọ́wọ́ bá lọ́lá máa ń tọ́wọ́ bá lọ́lá ẹ̀rọ fà ẹni tó wà jẹ́ gbàgbọ́ náà ọ̀dọ́ náà wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ láyé àtàlùkè yàrá tó kọ́nà kó sọ lẹ́nu tó wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ torí tọ́lọ́ tọ́lọ́. so àwọn hadith ẹgbẹ́ ká máa rí sí bẹ́ẹ̀ bí kí wọ́n ṣe kàtọ́ rí ṣe tó kí wọ́n ṣe kàtọ́ rí èyí kí wọ́n ṣe kàtọ́ rí èyí kọ́nà kó sọ kò ní ní kankan kò láǹfààní kankan bẹ́ẹ̀ kò sí aláàánú kan lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n dábàá ń sọ́kọ́ ìjọba ìjọba tó tọ́ lọ́wọ́ kọ́ lọ́n fi máa dà á kí àwọn bá tún ṣe gan kí àwọn má tún jọra ẹni lójú kí àwọn tún má jọra ẹni lójú kí àwọn tún má jọra ẹni lójú torí ìjọra ẹni lójú pè ó léwu gan èèyàn mọ́tò kan wá gbà ń pè àṣẹ tọ́ba tẹ̀ bàtà mẹ́rin tẹ́ pé àṣẹ bàtà mẹ́rin sọ́nù lọ́wọ́ sọ̀rọ̀ tí àṣẹ tó ìjọ náà lágbà ọ̀tọ̀ tó káwọn tún gbà wọ́n tún wá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ so lọ́wọ́ tó máa bá tán láti àbátan bẹ̀rẹ̀ náà kọ́nà bẹ̀rẹ̀ yàtọ̀ bẹ̀rẹ̀ náà gbogbo tó máa ń baṣẹ́ jẹ́ kọ́nà kọ́ṣọ́ ìyàn bẹ́ẹ̀ mo tó máa ń baṣẹ́ jẹ́ èrè ìlú ṣùgbọ́n ọgbà eh, wọn kan tó máa baṣẹ́ jẹ́ kọ́nà kọ́ṣọ́ ìyàn bẹ́ẹ̀ èèyàn máa sáfẹ̀ lẹ́yìn ìbẹ̀ lọ so bí àdéhùn ti tòun náà ti tọ́ torí kan fi gbọ́ kan fi gbọ́ pé máa ṣe àná ni àwọn tèjọ yìí ayé ọ̀dọ́ ọ̀rọ̀ ọmọ ayé ọ̀dọ́ ọ̀rọ̀ ọmọ so kí ni ilé lóyún àsopọ̀ bámbá so ọlọ́run ṣàlọ́ bẹ́ẹ̀ náà ni àwọn kan ló ṣe káàrin ló ń sọ pé pé wọ́n ti ọ̀bà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti kéde kò sọ náà bá bẹ́ẹ̀ àbí kí ni wọ́n ti ń pè káàrin ní ti wò kọ́lọ̀ kọ́ṣọ́ bẹ́ẹ̀ kó ṣẹ̀fọ̀ wa. wọ́n kàn ní wọn kàn ní bẹ́ẹ̀ ewu ti ń bẹ́ẹ̀ káàrin àti bó ṣe léwu tó ní pé ní gbàgbẹ́jẹ́ iṣẹ́ tó bá ti wọ̀ iṣẹ́ tó bá ti wọ̀ kọ́lọ̀ kọ̀ṣọ́ àwọn ọmọ nínú ìròyìn náà ẹ̀sọ́ kékeré ló sì wà kárí nìyẹn ọlọ́nkọ̀ṣọ́ àti kárí wọn tó bá ti kọ́ ọ́n gbèsè lẹ́sìn àǹfààní tí mẹ́rin kí àwọn àtẹ̀lé bá bẹ́ẹ̀ kí àwọn máṣe lọ́wọ́ àbáṣe nítorí tọ́lọ́ àǹfààní àǹfààní tí mẹ́rin bẹ́ẹ̀ ni pé ọlọ́wọ́ sọ̀tù gbà fún yẹn so eh, tí wọ́n bá ní àwọn òṣìṣẹ́ nǹkan tí wọ́n ṣe tán fi ní promotion wọ́n sì promote wọn ó ìṣẹ́ tọ́lá máa fi ń ṣe yóò máa ṣe kíni so promotion tàtàdọ́ náà bá ní pé kí wọn ní tẹ̀lébà fọlọ́ kó tẹ̀lébà fọlọ́ rárá mi kọ́ mọ́ gan ẹ̀sìn gbìràgbìrà kọ́ mọ́ ṣe kíni kọ́ mọ́ tẹ̀ kọ́ mọ́ tẹ̀ hàn dé lọ́sọ̀lọ́sọ̀ kọ́ mọ́ ṣe pé léyìí kéré sí wọn àwọn ọ̀tún kanadọ̀ wọn ń jọmọ kí ó sọ eléyìí jẹ ọmọ sẹ́wọ̀n eléyìí dẹ́fà eléyìí kó tẹ̀lé ló ń tẹ̀lébà tó sọ lọ́wọ́ eléyìí jẹ ìyàwó eléyìí jẹ kíni ìyá máa ń tẹ̀lébà fọlọ́ látàrídà wọn ní kí wọn dàgbà kùbà wọn ní kí wọn dàgbà kùbà ìjọba tẹsán máa kọjú ní tí wọn gbé lọ́wọ́ ìṣòro tí wọn gbé lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ gbà torí èèyàn gbọ́dọ̀ fi ẹrẹ rẹ ẹrẹ yí nǹkan tí ó jẹ òdodo àdìsọ ní tọjọ òdodo tọjọ òdodo àdìsọ jẹ ní tọjọ níyìnbá torí ìka níyìnbá lábùkù kọ́ máa ń kọ́ sọ́wọ́n jà kó ayé àtàkà àwọn tó ń kan lákùnrin àgbàṣe ẹ̀wọ̀ kọjá bí kẹlòmíì kọjá káwọn kẹlòmíì gan lábùkù níyìnbá máa kàn án lábùkù láì níbi ìwọ́n tó wọ́n ṣe àdéhùn tó ní wọn ṣe ọjọ́ kìí ṣe kìí ńlá náà ó ṣàdéhùn pé iṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ àti tí ń jẹ́ àti ẹ̀sìn tọ́lọ̀ ń gbélé tọ́lọ̀ ń gbélé náà ti dáadáa bẹ́ẹ̀ náà nípa dájọ́jọ́ adájọ́ ṣẹ̀ríà ní tí nǹkan àgùn rẹ̀ gan wọn fẹ́ kí wọ́n tọ̀ṣẹ̀ nǹkan àgùn tí adájọ́ bá ń gùn tó bá bàjẹ́ tó bá ti dájọ́ dájọ́ èèyàn tí ó yóò la la yóò lọ dájọ́ lọ sóde wọ́n ti di stop ẹ̀nà ọtí ọtí àwọn tọ́lẹ̀ dọ́kẹ́ tọ́lẹ̀ dọ́kẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ dájọ́ wọn ti ti ọtí tiẹ̀ bá kó tiẹ̀ bá wọn. ọdún ẹjọ́ kan máa lọ kọ́ ẹ pé ìwúrí rẹ̀ ó ti kí sí méjì ọ̀dọ́ kí sí méjì ó tẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ so kò sétò tó dàbí ètò ọlọ́run ẹgbẹ́ náà ẹ̀ka ń dé àtàǹsẹ̀ ìjọba bẹ́ẹ̀ bá mọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n kọ̀ lọ́rọ̀ kọ́dà wọn ní màá sọ pé tájá bá yọ̀ǹda tọ́ba tó ń rán òun forí nìkan wọn ní ara wọn jẹ̀yà bá yọ̀ǹda torí tó gbé lọ́wọ́ torí torí kò tó wa adájọ́ sẹ̀ríà ló ti dájọ́ o wọn kò sí sí àná bẹ́ẹ̀ ni èèyàn máa wá ń tẹ bọ̀sọ̀bọ̀ sẹ́mọ̀ sí ọ̀bẹ ọba ń kárí ìlànà tó sẹ́mọ̀ sí ọ̀bẹ èèyàn máa ń tẹ́kẹ̀ èèyàn máa rẹ̀ nílẹ̀ èèyàn máa rẹ̀ nílẹ̀ àjẹgbẹ́ náà bá dàgbà àgbẹ̀gà ẹ̀tọ́ náà bá sàgbẹ̀gà fún kọ̀lẹ́gà kọ́lá bàbá rẹ̀ pé ó ní kò ṣe ọ̀bẹ ìwádìí sí àgbẹ̀gà táyé yìí ẹ̀pọ̀ ọba ọwà nípò kan lánàá lónìí kí

gbogbo àbí ẹni tó bá tún kọ́ ṣùgbọ́n àwọn náà lọ́sàn án jẹ́ olórí ṣùgbọ́n kí wọ́n láǹfààní ẹ̀ ọlọ́run ṣàlẹ̀ ṣàlẹ̀. sọ wá bí kú bá ti bẹ̀rẹ̀ yóò kú náà ni àwọn ọmọ gbogbo àti oyè ìdílé àti tètè ìdílé gbogbo àwọn oyè gbogbo àwọn àga tí lọ́dọ̀ ọ̀dọ̀ kí ni àga ọláyà bí iṣẹ́ àbábà gàgà náà ni bí iṣẹ́ àbábà ni bí kíni iṣẹ́ àbábà ìgbà tí iṣẹ́ àbábà ọdún

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ويا راجل